bó tiẹ̀ jẹ́ pé èmi ò mọ̀ wípé ẹ̀gbọ́n mi náà wà bí nínú kéèyàn tún ṣoríire láyé àwọn tó jẹ́ kẹ́ ẹ mọ̀ mí bọ̀dá kọ́lá lóòtú wà ń bẹ̀ bóun tiẹ̀ jẹ́ mọ́gàjì èmi jọba mo tún wá jù lọ lórí ìlú ẹ̀gbọ́n mi ni bàbá wa ni ẹ jẹ́ sọ̀kan fún mi tẹ́ẹ̀mù. Sunday. Chẹ̀kákò tọrọ. Chẹ̀kákò tọrọ. Èmi iṣẹ́ ni tí mo lè ó sọ̀rọ̀ ìṣẹ́jú kan, ó ń sọ tinú mi tán. Lára aṣọ tán, a sì mọ̀ lọ lé, a jẹ́ àmú àmọ̀ Ṣùgbọ́n ó ń sòótọ́, ó ń tún bá ti sọ wà láàárọ̀ rọ̀ mọ́ èmi ò mọ Sunday Ìbàdàn o mo mọ Sunday nígbà tí mo jẹ́ sójà àwọn àbí ìwọ náà ọmọ yìí nígbà tí mo wà sójà ọmọ kékeré young sójà General Sani Abacha oníkàlọ lẹ́gùn gbogbo Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ìrìn àjò wa nìyẹn o láwọn èèyàn ò mọ̀ kò sí nǹkan tó ń ṣe tí mi ò mọ̀ kò ìkàn mí ni tó bá kàn mí òun dá sí ṣùgbọ́n ti kàn mí mo ti dá sí. àmì wèrè Ẹ̀kìnrin Rambi Bíngé ti wá fún Sátọ̀ lọ́sẹ̀ ẹ̀jọ̀ ṣé ẹ̀gbọ́ ohun tí lábíyèsí sọ tí ẹ bá ń gbọ́ ẹ̀jẹ̀ ẹ bá pọ̀ bẹ́ẹ̀, ọmọ ṣoríire nínú ṣe wá ẹ̀ bímọ ẹ̀ ẹbí bá tẹ̀ ń wò ẹ̀ wọ́n ní ojú orúkọ mímu tí mo jọba sí ìkan sọ̀rọ̀ dànù kí ló wá kàn ó ṣe wá kanlẹ̀ kó lé mi kó lórí ẹ̀dá. ṣé ẹni bó ṣe wà yìí èmi dúró tán mo dúró pin ẹni ọlọ́run bá kẹ́ ní kẹ́kẹ́ bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wèrè mi wà bí ṣe wá wo fíìmù yìí àwọn kan fíìmù làwọn kan wá à ń ṣe fíìmù lọ́wọ́. ó ti yẹ yín. Ada fún ọmọ mi. Jẹ̀bẹ́ kò tọ̀nà. I was trained by military intelligence sójà ni mí. Kò sí ìtafẹ́ sọ tí mi ìmọ̀ kọ́kọ́ lọ ẹ̀. Sunday, àmì ìlọ́yà, àbẹ̀nu ara wa lọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ lè fi àlèkù sọ́jà. Kò tí ì ṣe ọmọ yóò ti ṣe ìdàgbà tó kọjá òfin. Ẹni bá rò kúrò ikú ní ọmọ tẹ̀lé wa. Ẹjẹ̀ tún kọrin kankan bá mi kọ́ o. Bo lórí yìí ti máa sọ̀rọ̀. Orí ìjẹsà mo fẹ́ kọ báyìí tí àwọn fẹ́ yà. ọlọ́run ṣe lóore o.

ayé oníyọ̀rẹ́ níbi èso lédìpọ̀ mọ̀nà àfọlùmọ̀ sí ọ́ mọ̀nà àfọlùmọ̀ sí ọ́ sálẹ̀ wọn ò ní fọlùmí ṣe é wọlé jọlẹ bẹ́ẹ̀lì ló ń gbẹ̀mí gbogbo owó ilé mi lábùjá ní nàìjíríà nìbàdàn ń kólẹ̀ àgbàdo ìwọ fíwọ́ jẹ́ kí wọ́n má bá yẹn ni o ti kọjá ọmọ ogun ni ọ àwọn ò dúró tí ìwà ti wá kólẹ̀. ní báyìí ilẹ̀ tí ń gbọ́ báyìí ló ti kúrò ní manage ṣe ti ń gbọ́ dáadáa. pé bọ̀dá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bọ̀dá Kọ́lá lóòtú, ó lé èèyàn bíi Sunday náà ní ìjọba tèmi yá pọ̀ bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ Sunday à ṣàpàpọ̀ lórí ọ̀rọ̀ mi ọ̀nà bá lórí ọ̀rọ̀ mi bàbá ní ẹ̀kọ́ ọlọ́run ló ní gbógun ẹ̀yìn tí ẹsẹ ní nǹkan náà ń kálẹ̀ ní gbógun tì kí ló bá ṣẹlẹ̀ ọmọ mi wà láàyè mo jí làárọ̀ tèmi lọ́sàn-án tèmi lálẹ́ tèmi súnú ẹ̀ tó bẹ̀ tó bá ṣẹlẹ̀ á dé bẹ̀ kájọ lọ bẹ̀ wèrè kan pè mí jésù wèrè kan pè mí ó lòun dss ó ní mo gbálẹ̀ kan mo ní ìjọ torí ọlọ́run kí ló tọ DSS àti ilẹ̀ mo bí ó ní ma ẹ́ mo mọ bí jù ìgbà mo lọ mo nínú ilé yóò gbádùn mo nínú síkì mo ní mo sùn fọ́ọ̀rọ̀ kí ló kẹ́ pẹ̀lú ilẹ̀ mo gbalẹ̀ dé o ó kù kẹta ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú. ti wà tipẹ́tipẹ́ o kò sẹ́ni tó lè yà wá o. mo ti mọ̀ bàtà tí wàá ṣe sójà àti yọ sójà bọ̀dà Kọ́lá ló kó mi yọ nígbà mo kó sójà tí mo lọ London dé tàdábí. ìran Yorùbá ti sùn.